رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين أشهد أن لا إله إلا الله ولي الصالحين وأشهد أن محمدا عبده ورسوله إمام المنتكين رضا الله ومغفرته على جميع صحابه هم قدوة المحسنين والشاكرين أتبع فلان أي نبوة محمد ìkẹ́ àtìgẹ̀ kọ́ máa bá ṣáájú wa aṣáájú gbogbo àwọn tá a fi sẹ́rán mo jẹ́rìí pé kò sí ọba mi àfi ọlọ́run bẹ́ẹ̀ ni mo jẹ́rìí pé anábùwà Muhammad ojúṣe ọlọ́run ni ẹrú rẹ̀ sì ní í ṣe ìmáàmù gbogbo àwọn tí bá ń bẹ̀rù ọlọ́run ike àtìgẹ̀ àtìyọnú tí ọ̀la àlà kọ́ máa bá gbogbo àwọn sábẹ́ pátápátá àwọn tí wọ́n jẹ́ àríkọ́ṣe fún gbogbo ẹni ọwọ́ ayé wa ṣeré àti gbogbo àwọn tí dúpẹ́ òrè ọlọ́run amabad lẹ́yìn eléyìí fali ibadatu tanqasmu ila qismatayn ẹ̀sìn tẹ̀ríhun ó pín sọ́nà méjì alìbádẹ́tù alkọlbíyà àwọn ẹ̀sìn kan bẹ inú làáfi ṣe ọkàn làáfi sin lọ́hùn rẹ̀ wal ibadat azọ ìrọ̀ bẹ́ẹ̀ làwọn ẹ̀sìn kan sì ń bẹ eríkèéríkèé ara gbogbo ẹ̀dá ní orí ńgbà tó o bá ń ṣe tọ́lọ̀ ń fẹ́ ká ṣe. àwọn ibe ẹ̀sìn tó jẹ́ tọkàn nàtàdàsílíọ́m aláṣukùrì ọ̀kan náà àwọn ẹ̀sìn tó jẹ́ pé ọkàn ní tí máa wá òun la fẹ́ mẹ́nu kà lónìí òun ni ọpẹ́ wallahu subhanahu wa ọba amara bishukuri ó pa wá láṣẹ pé ká máa dúpẹ́. wà á sinà àlà àlì ọlọ́run sì bàbàrà àwọn tí dúpẹ́ ó yìn wọ́n wàjà àlà sókòrọ sí fàtàlínàfsìhì ọlọ́run ọba gangan fúnra ẹ̀ ó ríra rẹ̀ pé òun gan ẹni tí dúpẹ́ lòun min àhásọ àwùsọ́ọ̀fù ìbádàwò almustafain. nínú àwọn àròyìn tó tóbi tọ́lọ́wọ́n ọba gá fi ròyìn ara rẹ̀ lọ́pẹ́ ó sì kà á kún àwọn tí máa ń sìn ń pé àwọn ẹ̀sánú ẹrú mi ẹni tó mọ yọ ọpẹ́ ni wọ́n minal mursalina wa salihin àwọn ànábì ọlọ́run àtàwọn èèyàn rẹ̀ ọpẹ́ dúdú ó jẹ́ ní máa jẹ́ kí ọlọ́run ó gbé wọn ga wàá sọfà nàfṣàwò. bí anáwùsá kírun ọlọ́run gangan fúnra rẹ̀ ó ní òun gan lọ́ba tí dúpẹ́ ó tún débi kó ní ṣàkúrùn ọba tí ọpẹ́ rẹ̀ pọ̀ táàfẹ́ rẹ̀ ní tí dúpẹ́ oore tó yẹkúlù lọ́wọ́ tabaraka wa ọba ọ gbọ́dọ̀ sí ẹlòmíì kọjá Ọlọ́run wakon mina ṣàkiri lẹ́yìn tó o bá dúpẹ́ tó o sí lọ́ntán máa wá tó dúpẹ́ pé ọba tó fi ọmọ náà tó fi mọ̀pọ́ lọ́hùn làásìn dúpẹ́ eléyìí náà wàhálà tá à ń ṣe ń bí nípa páàsì lọ́hùn kò tó wàhálà tẹ́lòmíì ń ṣe náà tí ọ̀mọ ẹni tó yẹ kó sìn wàhálà ò lẹ́yìn tí ẹ ń ṣàlùwàlá. ẹ kírun níbi tẹ́lómi ìtọ́ yẹ pé ọ̀gàjọ́ ní ọmọ rìn bí tí ń tẹ̀pẹ́ mọ́lẹ̀ níbi pé ń lọlé ibi wọ́n pé sí tọ́lọ́run ò gbà lẹ́rú ẹlòmí ò ní wọ bàtà láti ilé rẹ̀ bó ti wo jìnnà tó torí pé ó sì lọ ẹ̀kú ti dọ̀tí tòórùn lọ́mọ kí ó gbé ọmọ wa lérí pé ó pé òun lọ́ọ̀ ajẹ́ pé bọ́lá ń fọ́nà tọ́tọ́ maulana mahama tọ́ríkì mustakim tọ́ríkù nasif ọ̀nà tó níìtì ọ̀nà tó wà transparent ọ̀nà tó ṣe kíyàn pé ẹ sí lọ́hùn àwọn ẹ̀sìn kan bẹ wọn gbọdọ̀ káyàn mọ́ bẹ́ẹ̀ àwọn tó ní gan ọ̀fẹ́ kẹ́ mọ̀ ń wọn bá bẹ̀rẹ̀ wọn níwọ̀n ẹnìkan bá wo ojú rẹ̀ ọ̀fọ́ wo nǹkan rẹ̀ tó ń ọba tó ṣe ti yín bẹ́yìn ń sọdún ti yín ọdún gbogbogbò fa abudullah bali bali la afa abud eré aná màmá ò lẹ́lòmí tó sì jọlọ́n lọ o wá kàn mínà dàkìrí wá tún máa dúpẹ́ pa orí wa sí ọlọ́run tó sọ mí kan pé faskuru ní afukurukù ó ní arántí mi gbogbo báyé ti wò fún tó ẹ fi mi sọ́kàn afukurukù èmi náà máa fi rẹ́ rántí yín. torí pé wàṣkúrúlì ẹ wá dúpẹ́ oore mi fún mi ó ní wàlà àtàkùfòrò ẹ sì má ṣe kẹfìrí pẹ̀lú èmi ọlọ́run kí lẹ́tọ̀ ṣàkìrín filakhalki ṣùgbọ́n ya ibadala ẹ̀yà rúṣọ ọlọ́run èèmọ̀ tá a kà ní ògbà yìí ni pé kí lẹ́tọ̀ ṣàkìrín àwọn tí dúpẹ́ fọlọ́run kéré nínú ayé wàkọ̀lí lóhùn min ibadihi shakur ẹ ò bọ́lọ̀ tí ó ní wa qalilun min ibadi min ibadi ya shakur nínú àwọn ẹrú mi àwọn tí màá dúpẹ́ kéré nù wọn fà wọn è dúpẹ́ oore èyí tó ti dé wọn ò dúpẹ́ rẹ̀ èyí tí èdè wọn ń sunkún wọn ò sì mọ̀ pé àṣírí ìtọ̀dọ̀ ọlọ́run kó o dúpẹ́ tilẹ̀ fúnra rẹ̀ lèyí tí ń solóko ó fi jábọ́ torí pé ọpẹ́ ni gbọ̀ngàn tá a fi foore tó kù lọ́wọ́ ọlọ́run wàhùwà jalbun li kulli khair ọpẹ́ là fi fa ore wàkìdùn lil khair bẹ́ẹ̀ ni sẹ́kẹsẹkẹ tá a fi dòrè mọ́lẹ̀ ọpẹ́ ni wọ́n ń pè bẹ́ẹ̀dẹ̀ ọba ti wá mọ pẹ́ dá orí ọwọ́ rẹ̀ ò ní dalẹ̀ èyí tó rò pé ń bẹ lọ́hùn wọn tó sá lọ ló fi jẹ́ pé alladhi ya'rifu qimata ni'ma ìtàn wí ni pé ó kéré nu wa tá a máa déédéé gbórí ọlọ́run ti tó lára wa wàyà àrífò fọ́ọ̀lì mọ́nìyàn a sì mọ́lá ẹni tó kẹwàá àkàkún bàràbàrà bá a ti sọ ọ̀gá wa léèwé supervisor mi nù òun ló jẹ́ kí n yanjú master mi òun ló jẹ́ parí phd mi tá a sọ wọ́n dóòsà òun ló bá ń wáṣẹ́ tẹ̀ sọ wọ́n dóòsà òun ló bùn mí mọ́tò tẹ̀ sọ wọ́n dóòsà èèlò gbogbo oore wọn yìí tẹ́ ẹ̀ fi wá rí mú mímọ́ ó fi dérí òun ló fún un lóbìn compare sórí ọlọ́run tí ń bẹ lára rẹ̀ orí ọlọ́run lọ ṣáájú gbogbo ẹ̀dá fi nàre sí yàn gbórí ọlọ́run ọba ṣáájú fẹ́ dà kọ́ sẹ́ni tí ọ̀nà oore sí ọba mi tọ́bọ̀ ọdí làákà ìrẹ́mú tí òjò sí rè ṣé bí lolùkọ́ rẹ fi ń ṣe fáàrí àwa la kọ́ ọba mi tó fún ọ lójú tó fi ríran ṣé bí ló fi máa dèdé aṣọ tó yẹ ọ̀run rẹ àwọn ẹgbẹ́ rẹ kan bù mú mú báyìí ni wọ́n gbé e sí imú tí wọ́n bá bù tí wọ́n fi sí mú. ni wọ́n tó mọ̀ pé aṣọ eléyìí ò rùn mọ́ ẹ̀yẹ rúṣì ọlọ́run ọlọ́run ní yàrá ìfúkì ní ìmọ̀ àwọn tí wọ́n mọ tí ń jọ pé òtó nǹkan mọ́ wọn ò sì mọ oore onakari alk ìbẹ̀rù ẹ̀dá yẹ́kùbalù àlà ní ìmọ̀ yóò wò kókó mọ́rí ọlọ́ọ̀ni wọ̀yàtọ̀ fún lónìí. yóò wá kẹ́yìn sẹ́ni tó mú orí wá ẹni olóore gangan òun ni wọ́n ń pè ní ọlọ́run ọlọ́run tó lóore yìí lọ́pọ̀lọpọ̀ wá kẹ́yìn sí a wà máa dìmú oore kórè ọmọ lọ àrùn ti pẹ́ ni ó foore ránṣẹ́ là á dìmú nítorí pé ẹgbẹ̀rún rú rẹ̀ tó jù lọ tó ń bẹ lọ́wọ́ rẹ̀ dhalika ma qala iblis arafa li iblis wa hadha fir àṣírí yìí ni àṣetánì mà lámàdójú pé ibi àti lè kọlu ọlọ́run tí nǹkan ó ti ṣe wá ara ọpẹ́ ni ṣètánì wa ti mọ̀ pé bí ìbá ti jẹ́ wọ́n rọ́pẹ́ dá èyí tó ṣe fún wọn náà padà bàjẹ́ á wà padà di déédéé kan náà nínú òfò ṣètánì wa ń sọ náà kúránì pé ó ní wàyúùsì akáwù kọ́ọ̀lá fábìmà àgọ́ìtẹ̀nì. ó ní tó bá pẹ́ torí tàwọn eléyìí ló fi sọ mí ló ní èmi ò ní torí baba ńlá baba àwọn ádámà ló fi tèmi àṣetánì nù làákìrúdánà lẹ́fún sọ̀rọ̀ ọ̀tọ́kàlì mustaqima ó ní baba ajẹ́bẹ́lẹ́ àjọ kò sínú o ìlọ́jọ kó dè wọ́n lójú ọ̀nà abita àti ìṣeríire ni wọ́n ń sọ̀rọ̀ ọ̀tọ̀ mustaqima ẹlòmíì ò lágbọ́yé bọ́ba ríbi jẹ́ tí ti à ti jòkó táwọn bọ́bá nílé aṣẹ́wó nílé àṣetánì nù ṣetánì èlò ọbẹ̀ ṣetánì èlò di ilé tẹ́tẹ́ ṣetánì èlò ilé ọtí ṣetánì èsì ìdúró pàtí kódà klọ́ọ̀bù tẹ wà ṣetánì èdúró mẹ́ torí àwọn abandon àwọn finish project làwọn yẹn jẹ́ fà ṣetánì kò lè gba máàkì lórí wọn mọ́ làkì ọ̀dánilá ó níbi tó o máa dúró sọ̀rọ̀ ọ̀tọ̀ kan mọ̀sẹ̀kìm owó dúró de wọn mọ́tà síbi ọba kírun tán kó wọn bàjẹ́ kún tó délé tí wọ́n bá lọ ilé ẹbí wọn ò dúró de wọ́n bẹ̀ bí wọ́n bá dúró mi kí wọ́n sọ̀rọ̀ gbogbo bí wọ́n bá lọ mi wá sí tí gbogbo wọn gbọ́ tán bí wọ́n bá ti túká ibẹ̀ lèmi sètánì máa dúró torí ìfẹ́ wọn ó gbé e délé olójú ọ̀nà tọ́tọ́ ìlọ takú tí wọ́n bẹ̀ ìní láti yá nàhùn mi bẹ́ẹ̀ ní àìdí ìm ìmọ̀ wa gbọ̀ tó yọ gbòsì yọ sí wọn mi bẹ́ẹ̀ ní àìdí ìkọ̀dí wọn wájú báyìí bí wọ́n bá náwó àti ìṣeré níjẹ́ wọn orí ṣe yóò promise àbúrò rẹ̀ lọ́wọ́ alẹ́ rẹ̀ oníjó rí balance kó fàbúrò rẹ̀ tọ́fẹ́ ra mọ́tò tọ́fẹ́ ra níṣẹ́ yóò ṣe birthday fún àlè ó ní bí wọ́n bá náwó wájú báyìí ń dì wọ́n wájú bayni aydihim wa min khalfihim ètò dúró tì wọ́n lẹ́yìn ìjọ wọn bá rò ó pé ọ̀gbọ́n bí a bá kèfèrí dé yìí ọ̀rọ̀ sínà yìí ọ̀rọ̀ tí yìí wọ́n wo èmi ó stop rádàdà yìí sẹ̀tánì ní dúró ti lẹ́yìn gbagbagbagba awáyé má jàyè ọmọ ọdún mélòó ni ọ bolo tí ìkúrú rẹ wọn wá wí bàbá rìtáyà ní sì tiẹ̀ bọ ọnù fàájì ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni àwọn ọmọ tuntun ṣẹ̀ṣẹ̀ dé ni ó ní dúró ti lẹ́yìn níjó rí bí pẹ̀yìn dàpọ̀ òun ò ṣe mọ́ yóò ti gbọ́ wá sí ìjọkọ̀ gbọ̀gbọ̀ ọ̀rọ̀ tẹ́tẹ́ yèmí ò ní ṣe mọ́ ní à tàyí tàyí bọ́lọ́ba tiẹ̀ ní ọjẹ́ níbi eléyìí ọwọ́ àwọn ti jẹ́wọ́ rẹ púpọ̀ ó lóun ó dúró tì wọ́n lẹ́yìn tí wọ́n bá fẹ́ rìfáàsì ètò níjà wọ́n rí rìfáàsì. ó ní ni wà á ní àìmánìhìm ìdùn ọlọ́tàn wọn ìníjẹ́ wọ́n ríre ṣe wà á ń ṣàmà ìlìhìm ìwà àdúró lọ́sì wọn ìníjẹ́ wọ́n ráburú sá fún gbogbo aburú ní fìrọ̀kìríkà wọn. níbi jihatu sita àwọn agbègbè mẹ́fà tó wà tọmọnìyàn ń lò ṣètánì lóun ó mẹ́rin ó wá méjì ó yọ̀ǹda fóòkù ẹ̀rí pé kò dáko òkè kò sì dákọ lẹ wọn ní kí ló dé nítorí pé mádàdù ìláyé orí orí ọlọ́run yẹnzi lumina sàmà òkè lórí ọlọ́run tí ń sọ̀kalẹ̀ wàhálà ayáàkìdìrò àlẹ́ yìí ṣe ìtọ́ ṣètáni ó sì lè dí kó rí ọlọ́run ọmọ dọ́dọ̀ ẹ̀dá àmọ́ bọ́ bá dọ́wọ́ ẹ̀dá ó lè wá bí ó ti bàjẹ́ lọ́jọ́ gbogbo ẹ̀yin tẹ́ máa ń sàṣì ló pé ẹnìkan láríṣìkì rẹ̀ èmi ọ̀mọ tí ń bọ̀ láríṣìkì ọ̀hún tó wá tó tẹ́nì kó fi gbà tí ó wàá lò ọlọ́run ní farisi kí rẹ́sẹ̀sẹ̀ dá agọ̀ rẹ lè má mà bí ọ wà ẹ̀dá ò lè dá dúró ẹlẹ́ẹ̀kejì wàlí ìbáàdà ẹ̀sìn òkè nígbà lọ ipa ṣètánì ò lè dẹ́sìn dúró makanu sujud ayé àti òun ni nẹ́tíwọ̀kì tá a fi mọ́ ẹnì kò ní fẹ́rí kalẹ̀ kí ṣe tání ọwọ́ amájọ dọ́dọ̀ lọ àtibàtọ́ lọ́nà ní òjò lè mú ààyè méjèèjì ààyè méjèèjì náà lẹ́dọ̀ wà níjọ́ já kó lè wí ní ṣètàn ó mà pè ọlọ́run lọ́pọ̀lọpọ̀ gbà ó mà forí kalẹ̀ fọlọ́ kó ọyọ lọ́dọ̀ àṣetàn ya ibadallah ẹ̀yẹ rúṣì ọlọ́run ó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn inna Allah fọ́lẹ̀ wàláàkì aksara nasi la yashkurun ọlọ́run ọlá ọlọ́run pọ̀ lérí ẹ̀dá ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa àìdúpẹ́ kọjá mayì a sì mọ bàbàrò oore tọ́lọ̀ ń ṣe fún wa àṣùkùrù láwọ àrùkánù sàlàsà ọpẹ́ tẹ ríhun ó ní àìrísí erísí mẹ́ta lọ́pẹ́ pín sí àkọ́kọ́ ni amọ̀lù kọ́lì àwọn ọpẹ́ kan bẹnu ọkàn rẹ ni ń gbé ó sì gbọ́dọ̀ máa fọkàn dúpẹ́ wà wúwo rúhù sùkùrù ọpẹ́ ọkàn ló lágbára jù òun sì ló tóbi jù òun sì ló bàbàrà jù wàlàkì àkísára náà sì la ya'lamun ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò mọ bá lu ọpẹ́ ọkàn torí wọn mọ̀ bí a ti fọkàn ṣiṣẹ́ ẹlẹ́ẹ̀kejì wàkọ́ọ̀lù lisan a máa dúpẹ́ pẹ̀lú ọ̀rọ̀ ẹnu a máa sọ jáde olóore rẹ àìdè mọ́nú èèyàn ní ẹ má sọ báwọn èèyàn pé mo ṣe yín lórí ìwọ náà máa ń pé bẹ́ẹ̀ ni kọ̀fáròkì kọ̀fáròkì kọ́hún àròkì ni ọ̀fẹ́ kọ̀ ṣe pé kọ̀fẹ́ rà fi sùn lábájá lápèjúwe bọ̀dá rẹ ọ wà ní ipò gíga kan ọwọ́ fún ká ní cv rẹ àìrójà láyé ò tí ṣe ọ̀kan náà àwọn ọmọọṣẹ́ rẹ̀ dírẹ́fà rẹ̀ wá wá family house wá bí ó ti páàkì ọwọ́ wo bọ́ọ̀. ọ̀yà bọ̀dá ẹsẹ̀ mọ̀tẹ́ mi dákun bọ́ bá rí pásítọ̀ bá kìkì láǹfààní yìí wà tọ̀gá rẹ̀ adélèyí jẹ ni sọ̀rọ̀ pé fáàrí ẹlòmíì ni pé mo lè sọ̀rọ̀ tí màá sọ ní delérí ibú ọsọ ọtọ dírẹ́fà adélé ọsọ bọ́gà pé àbúrò yẹn ń sọ ìyàn rè o kódà mọ́tò yìí fẹ́ kọlù bá rí bó ṣe ń bu yín bú mi á ní filẹ̀ jẹ́ mi rè filẹ̀ tí ó

kọ́ọ̀lù lè sáà ká fi àwọn dúpẹ́ fẹ̀dà ẹgbẹ́ ẹni gan ń gbòòrè káwa sọ pé ká fi àwọn dúpẹ́ fọlọ́ ẹlẹ́ẹ̀kẹta tọ́rẹ́ pé sí ọpẹ́ pé sí àràkàtù jẹ̀wáàl wàlẹ̀ àǹkà gbogbo eríkèéríkèé ara wa yìí orí ọlọ́run ẹ̀dá gbọ́dọ̀ máa fi dúpẹ́ fọlọ́ torí oore tí ó ló ń kà ní tábàárín ọ̀kan àyà kan sọ̀kalẹ̀ torí ọjọ́ tó ti lọ ìníkáyà àmọ́ kọ́ọ̀lù ọ̀rọ̀ táwọn sábẹ́ béèrè mẹ́ ni pé lẹ́yẹ tẹ́kisà àdúkùn fàáyù máa lè yẹ tẹ́kisà yà Rasulullah alábì ń sọ fún ọ pé gbogbo ẹjọ́ bá yọ sàkó owó rẹ̀ tó sì jẹ́ pé ọwọ́ àdì lọ́rùn wọn ǹdejò tí wọ́n fi wé lọ́rùn ni àwọn sábẹ́ tọ́wájẹ́ tálíkà wa ń bí ànẹ́bìkà agbọ́ àwọn tẹ̀ ní ọyọ́ àwa mo láti rí zaka kan yọ mo láti rí anabi níbẹ̀ ni lèyà tẹ́sà àdúkùn kálímàn ṣàkírà ẹ̀yin ò ní ní kẹ́yìn ọjọ́ zakamba tí ó ti bù yín amẹ́yìn náà ẹ̀yọ tọkàn ẹ máa fọkàn yín rántí ogbe ọlọ́run míì ó lè má jowó àwọn orí ọlọ́run míì tó ṣe fẹ́yìn náà ẹ máa dúpẹ́ rẹ̀ o ẹlẹ́ẹ̀kejì wàlìzánà zakira ẹ sì jẹ́ kí àwọn ẹ̀yàn máa lẹ̀ bẹ́ẹ̀ máa rántí ọlọ́run pẹ̀lú àdìkìrì fàásì sókòrò fìkọ́lì amọ̀lùkọ́lì yòó kí ni máa bá tẹ̀dá fi ìfọkàn dúpẹ́ ìtòfin máa rọ́pẹ́ dáná ọkàn rẹ ni pé kí wọ́n náà mọ̀ pé àǹtàtàlìfàmì kọ̀ọ̀rọ̀ àrà tì nẹ́fṣì gbà nínú ọkàn rẹ wàsàwádà kọ̀lbíkà àti ní jìdòjìdò onú rẹ lọ́hùn bí kí ìmà ti ní ìmà kó o mọ̀ pé oore tọ́lọ̀ ń ṣe fún ọ pọ̀ máa rí i ẹlòmíì ojú ti ta dọ́kan rẹ̀ èyí tí èrí níranjú ní béèrè kọ̀ọ̀rán èyí tó ti ṣe ojú làárọ̀ èrí ọlọ́lọ́mù sóre fún ọ àti èrò ayé à lẹ́nu rẹ tí wọ́n ti di ẹgbẹ́ rẹ dìlọ̀dìlọ̀ lẹ́nu àárọ̀ yìí pẹ̀lú chéènì pé jẹ́jẹ́ náà wọ́n sọ àmọ́ tó wọn lóru ìmẹ́nu ẹlòmíì ní sí tó wọn tí fi ń jẹ lánàá ó ti di dóde gẹ̀rẹ̀ lónìí títọ́ ń dà ń bẹ̀. àwọn tó fọ̀ láburú tó rí òòrùn láti eléyìí ẹ àwọn abẹ́láyà yóò ṣe láti báyìí gbogbo ẹgbẹ́ ìrànní ń kó lọ lé rẹ̀ bí wọ́n bá kó lọ lé rẹ̀ ṣe bó sì kó lọ tẹ́. abẹ́ni ọkọ̀ tiẹ̀ tán jẹ́ wọ́n á nílò làwọn ń kó lọ jẹ́ ní òkó lọ mọ́ ìtẹ́lòmú òkó lọ tọ̀ làwọn tí òkó lọ lé rẹ̀ kí wọ́n ṣe fọ́lọ̀. min qararati nafs nínú ẹ̀mí ẹ̀dá ẹdá gángan gbọ́dọ̀ mọ̀ pé orí ọlọ́run ò kéré lára òun kó sì máa dúpẹ́ orí òun kó sì wá dúpẹ́ wàdà tẹ́lifù bí fọ́ọ̀lì man àni àmàbí àlèkì orí tọ́lọ́ ń ṣiṣẹ́ fún ni ìjọ ni lójú ni gba ẹ̀dá tọ́lọ́ wọn ọ̀bá jórí ọjẹ́ lójú orí wọn ò ní bá a dalẹ̀ o tòlùbí kọ́lù ṣáàkìrò wà á ń tàrífa ànàkúnlẹ̀ màbí kàmí níma fa innaha. mazaruhu allah gbogbo tẹ́dà tó bá rí lóore kó tó sì máa yàn sí mọ́lọ̀ sì má pin orí ọlọ́run mẹ́ta má pin mára rẹ lọ́wọ́ gbogbo ẹ̀dá tí í dáa fún tí máa rò pé òun gùdù nígbà tó ń kàwé nígbà tó ń mọ̀wé nígbà tó ń mọ̀yàn nígbà tó ń padà á dà kányà ayé má ara rẹ̀. gbé gbogbo ẹ̀ sọ́wọ́ ọlọ́run tániwọ́ àti nǹkan ọ̀hún tó dà líláì gbogbo dẹ́dà bá dà ọlọ́run lónìí ah ta ló ní làákàyè ẹ nígbà tí wọ́n tọ́ tọ́ fẹ́ ṣe tàfi wọ́n wá láàta ní first class wọ́n fẹ́ gbà lọ́bi wá jẹ́ kínní bàbá rẹ lọ́mọ ọpọlọ ni àbí ìyá lọ́mọ bó ti wá mọ́tò ní first class tó àìmọye ni ó ti ní nísìtọ́lọ́hùn alukurani mo fi búra ìgbà tá a tẹ kọ́mọ́lá sísàs mọ́ láwọn ọkùnrin kan máa bẹ yóò àgbé báàgì rẹ̀ lọ́ba yìí yóò wọ súùtì wèrè ni yóò máa rìn lọ́rin bọ̀ rìn lọ́rin bọ̀ ó wá jókòó òòrùn móbi tí wàá jókòó wá wá bí ẹgbẹ́ àsùnmọ̀ láwọn jọ ó wá jókòó ó àwọn òwe rẹ̀ kalẹ̀ àwọn àwọn òwe ẹ̀ àwọn cv rẹ̀ àwọn curriculum vitae gbogbo sàdíkẹ́ẹ̀tì dọ́kúmẹ̀ntì rẹ̀ ìwà ń tò ó wá ń bá rẹ̀ sọ̀rọ̀ pé tó ń bá ti wọlé báyìí tó béèrè question mo wá ń wò báyìí MSc economics first class in UI lónìí ó dẹ̀ lọ sí MSc rẹ̀ ní London látijọ́ ti wá ṣe é kò lórí wọ́n ní bó ti dé náà ní kíní ọ̀hún ṣẹlẹ̀ sí i. tọ kíláàsì rìn rìn rìn rìn ọ padà di md company páàsì padà rìn rìn rìn rìn rìn rìn ọ padà di ceo ẹni ọlọ́run á pe ìbẹ̀rẹ̀ rẹ̀ tọ́ da nígbà tó dá dó láàrin ta lè fà á mọ̀ tí o bá ti wá dán ọdún òun ti mú ọlọ́run kúlẹ̀ yóò mi wọ́n wúwo fi ṣáà ọlọ́run ọ̀dáwọ́ we are under process gbogbo wa ní ṣiṣẹ́ lára wa lọ́ba àti ìjòkó ìkè ìdáwọ́ fáti ọlọ́run gbogbo kálukú wa lẹ́yìn ká máa fi ọpẹ́ ká máa fi tù ú kọ́yọrí ìdẹ́dà wa síbi ire bẹ́ẹ̀ ọba mọ̀ pé wọ́n àlọ́ndà process agbogbo àyí àwa tá a ti lo gíláàsì léde ọjọ́ erí mi ní ẹ̀ máa gbó ṣé ojú tá a ti wò kán lọ́kànkan ta ló ní ọmọ rí mọ́ nísìn bó ti wá yín náà lẹ́lẹ́ tí fi di pa gíláàsì yẹn hàn sí rẹ̀ ṣé kò lè pa á. èèyàn máa dúpẹ́ orí ọlọ́run tó ẹlẹ́ẹ̀kejì ìnáni mo tún sọ pé ọ̀kan tó tún bá wa ni pé alukóhánì sọ pé wàá yín tẹ ó dùn ní ìmọ̀tàlá aláàtò súà oríwo ẹ̀yin olè kórè ọlọ́run tán ṣe bí wàá fi àǹfóṣikó abàlà àtòsírùn orí ọlọ́run tí wọ́n ò kà kún mílíọ̀nù àní bí mo ṣe dó yìí bílíọ̀nù àní ọ bó ṣe wà yìí torí oore kan rẹ tí wọ́n bá láwọn ọ̀rà ní five hundred million lónìí ò lè yọ̀ǹda rẹ̀ pé kọ́ ní ọmọ ọmọ gómìnà bìkan lójú rẹ̀ méjèèjì lọlé alájẹ ẹ̀dàpọ̀ yọ̀ǹda tí méjèèjì káyọ̀ fún gọ́ọ̀nà ti láwọn promise five hundred million ẹ ẹ nílé yọ̀ǹda séyẹn wá nírú dúkìá lólé olóhùn òṣòro fún àbíkó ní ọmọ ọba àlùkà so igi bàbá rẹ̀ lólówó jù lágbàáyé àmọ́ wọn ò mọ̀ pé ọlọ́run ò fi ẹrù kankan sábẹ́ rẹ̀ ipe àfa nígbà yìí ti bí méjì mu wọn làwọn fún yín tó bí one billion kẹyọ̀ndọ̀ ọpá yìí fún kó wọn máa lọ ẹ̀yẹn máa yan kí ọ̀rọ̀ àwọn ọkùnrin ti dérí kodò ọlọ́run sóre tó tó bá náà fún yín àwọn nǹkan wọ̀nyí kò kọ́ kò sí kò ṣe quantify kí ló fẹ́ fi wọ́n tó fi mọ price rẹ̀ tó fi jẹ́ pé àlérí kàtán ìdánì ìsáàdù làṣọlùmọ̀n kàfàrù ṣùgbọ́n èyí tó burú jù ni pé ọ̀pọ̀lọpọ̀ wa alábòsí ni wá aláìmoore ni wá àìfoore sanore àìsí ìdúpẹ́ oore ma'rifatu qadra ni'am min àfáàtì adẹ̀lẹ̀ asir àwa generation ti sìn tó máa ní àrùn tó tún bá wa jù ni pé àti ẹ̀ ń ka oore kún a máa rí oore bí ìfà a máa rí oore bíi ọ̀ràn àyàn débi pé ọmọ kéékèèké ti sin kò mọ̀ pé kí bàbá àwọn ràn òun lọ léèwé kó sanwó léèwé kó fóun lówó oúnjẹ ọ̀tọ̀ oore tó nídìí ọpẹ́ ni ìjẹ́ bàbá kí fi ṣe ọlọ́run ló fẹ́ kẹwọ́ lọ́yẹrú bàbá òun ọ́. káàkiri ṣe ẹ ọmọ báwo lè tọ́jú mi ni wọ́n bí ọ bàbá àti ẹ sẹ́mi kọ́lá sọ pé wọ́skúrú wàlúwàlì dẹ́yìká ìláyà masir ó ní ẹ dúpẹ́ fáwọn òbí yín tí ẹ bá ṣe pé ọpẹ́ nídìí fún òbí ni tí ẹ bá ṣe pé ọpẹ́ nídìí fún òbí gbóòlù ọlọ́wọ́ ṣe dájú wà kọ́ wọn ó mì pé gbogbo ẹ̀dá yányán ló nídìí ọpẹ́ àmọ́ ẹni táwa tún rò pé dandan gan eré rẹ̀ lọ́pẹ́ ti bẹ̀rẹ̀ ìwọ ọmọ kéékèèké tó wàá fóbi rẹ̀ tó wàá kà ṣe wọn ni. ọ̀rẹ́ rẹ tí bàbá tiẹ̀ fowó ẹ mu títí ọ̀ràn léèwé ń bọ̀ ìwọ obìnrin tó ní sí ọkọ rẹ ní kọ́ gbó oúnjẹ kalẹ̀ ọ̀rẹ́ rẹ tó ń gbé ní òun ti wọlé ọkọ kò gbowó oúnjẹ rí ń kọ́ tó ní ń bọ́kọ bọ́ bàbá àtọmọ gbogbo bí ẹ̀dá bá wà yóò rí ààyè pé yóò rí ibi tí ọpẹ́ bọ̀ bẹ́ẹ̀ yọ̀bá ti rọ́pẹ́ ti bọ̀ bìkan òun tọ̀ àwa ti sí àmọ́ ìnà náza láyàdúró na ní àmàlà tàhálà akọ kọdìrì yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọn mọ bí wọ́n ti wọn ọpẹ́ kisatu huwas ilà haruna rashid ibn samak ibn samak àfáàní ó wá wá kí haruna rashid ìgbà tó wá kí haruna rashid wá sọ pé isna ya ya sheikh afa ẹsẹ wá sí fún wa ibn ó ní wàásù ọ̀la fẹ́ ṣe fún yín dẹ́ẹ̀tì bọ́ọ̀lù ó ní àmọ́ ẹjọ́ wọn bẹ yín béèrè kan ana ṣídìí ní fadan kóbi o ó ní ìzá safarta ilà sahara tẹ bá travel lọ sí desert wàlà tẹ́jìdì máa ẹ wá rí omi téèyàn lè mu wàásù ọ̀bà kàlhàtì òǹgbẹ yìí wá pọ̀ débi bí ẹ̀mí fẹ́ bọ́. ẹ wá rí arákùnrin kan darandaran tó ń gbé kòǹjó omi rẹ lọ ẹ̀yìn lómi mu tẹ́mi fẹ́ bọ́ ẹ wá ní òògùn yìí wá ní ah, àlìbà bọ́wọ́ bá mú yìí lómi ìdajì ọlá yẹn pin méjì omi kọ́ọ̀pù kan ẹ pin ọlá méjì fún un ah, ti ní bọ́n ọba mọ́mi tó ń kú ọ lóòtí di tẹni ẹlẹ́ni kàkàtẹ́ni ó fi bọ́ òun ó kí lọ́lá òun ó pin méjì fún kọ́pọ̀ òun lómi kẹ́mi wọn sàmọ́bò ojúdà ẹ̀ẹ̀kejì ìbéèrè ni pé tó bá wá fún yín lómi ń tẹ́ ẹ mú tán àlífà tómi wá pa yín lérí tẹ́ ẹ̀ wá rí bí mi lókè mi lọlẹ̀ tẹ́ ẹ̀ rí èbìbì tẹ́ ẹ̀ sì rí tọ̀tọ̀ tọ́wá di pé wọ́n wá wá pé bómi yóò bá jáde lára àlífà omi yìí ti gbòdì o ó tún lè mẹ́mìí lọ́wọ́ wàwàjẹ́ takọ̀ bí ibà lẹ́bàá ní mẹ́díkù dọ̀tọ̀ kan lẹ́gbẹ̀ẹ́ kan ló bá ní àlífà sàwùtí kẹdàwà máa fún yín tẹ́bílẹ̀tì kan tẹ́ bá ti lò nísìn bẹ́ẹ̀ ti ríbi mí lókè lọlẹ̀ yọ lọlẹ̀ ẹ̀ sì tọ̀ àlàáfíà òde bẹ́ẹ̀ bá ríbi tọ̀ títí wákàtí mẹ́ta ẹ̀mí lè bọ̀ ama bishalt pẹ̀lú ati àti ìnẹ̀nẹ́sìpà mọ́lìkìkì ìdajì ọlá tó kù tẹ ẹbùn bàbá olómi sẹ́gbẹ̀dàjì yóò kù fẹ́mi náà ọ̀nà ah, àṣírí ni àtẹ́yìntàwò sẹ́ẹ̀tò fún dọ́tọ̀ nídajì ọlá tó kù ọ̀nà ah, àṣírí ni bí ọba ti ṣiṣẹ́ bí kò sáyé ìdajì ọlá tó kù ká gbé fún dọ́tọ̀ kó fún wa lóògùn ká má bàa kú ká lè rí nǹkan bí ìṣe láyé ọlọ́wọ́ fi dúpẹ́ ọwà ni àlífà ẹ̀mí ló lẹ̀ wá dúpẹ́ pé ẹ mú mi lójúmọ́ ẹ sì ń tọ̀ lójúmọ́ tí ò ní ìdí gbogbo àdánwò tó tó báyìí fọlọ́ ojú lásán ti sẹlẹ̀ omi ìdó ń etí lọ́sọ̀ ẹlòmí ìdó àwọn nǹkan tẹ́yìn ò kà kún gbogbo yìí tá à ń wí yìí mo fẹ́ wọ tọ́lẹ́ẹ̀tì anábì ti rí i ó sì ti bọ́lọ́hún sàdéhùn bá àti ní ṣọ́ọ̀tì lẹ́sìn wá fi pé ó ní bọ́ọ̀ bá jẹun tán alhamdulilayi lẹ́dí àti amani wàrọ̀dákaní mẹ̀ngẹ́rì áwòní mi ní ìwàlà kó wà mo dúpẹ́ ó ní o dúpẹ́ bọ́ọ̀ bá ti jẹun tán bọ́ọ̀ bá mú mi kó o dúpẹ́ tọ́ bá wọ tọ́lẹ́ẹ̀tì kọ́ ọkọ́ àwòzùmílẹ́ mi nàlẹ́ kúdùsù wàlẹ̀ àbáyìsì bọ́ba fẹ́ wọ tọ́lẹ̀tì tọ́ba jáde alhamdulilayi lẹ́ni arajà mi nílẹ̀ hàdà wa àfáàní ó ní odúpẹ́ ọba tó mú jáde lára mi bàbá wa ìmáàmù abóńdó ọlọ́mọba fọ̀rún kẹ́ ìgbà tó kú last time bí bàbá ti máa gún mu mú gbogbo ẹ̀ tó wọ́n wá dọ́tọ̀ wa bí wọ́n pé ó ti tó bí ọdún mẹ́fà nísìn tí pàṣẹ́ntéèjì ìtọ̀ tẹ́ ń tọ̀ tó dédé tó yẹ kẹ́ ẹ máa tọ̀ bàbá làwọn òfurufú àbẹ́yìn ti tọ̀ mo ti pé dédé iye tó fẹ́ wá náà lọ́wọ́ yìí ah, ó ní kò wá tán ó ní lọ́fà bàbá níjọ́ náà mo tó mà díìsì ànábì tó máa sọ pé ká dúpẹ́ ọba tó mú sùtá kúrò lára wa àṣẹ́bẹ̀yìn ọba tọ̀tọ̀ sùtá ni etí dọ́tọ̀ sẹ́yìn discover lànàbì sọ pé bọ́ba ti tọ̀ kó o dúpẹ́ pé o dúpẹ́ ọlọ́run o ọba tó mú sùtá yìí kúrò fún mi àṣẹ́bàṣì ni máa ń ṣẹ́kù sínú díyàn ó ní tí ó bí lárùn tí pọ̀ níkà eléyìí lẹ́bi mọ̀ pé orí ọlọ́run àlè kà á tán ẹni tí ó sì mọ ọlọ́run ò ní mọ̀ pé lórí ọlọ́run ti tóore ìbáraẹnìlá mẹ̀nyánilá yàrá nínú orí ọlọ́run tó ṣe fún ọ ní pé ànáwó kàlàkọ́kà ọlọ́run ló dá ọ bí wọn bá ti rí ààrẹ tọwọ gíláàsì tó ń dúró sí ààrẹ ẹni ọyọ kọ́ dúpẹ́ fún ọ ẹ̀ rójòróse wọ́n ní wọ́n gómìnà bí a bá ní gbogbo àwọn àtàjọ ọmọ kwara ọmọ ajẹ́ ní wákàtí ọ̀sẹ̀ kọ̀ọ̀kan àbí ijọ́ kọ̀ọ̀kan kò lè kárí kó tó ka ẹlòmíì three hundred and sixty five days ní gbogbo ẹnìkan làwọn three hundred and sixty five days wọ́n rí jẹ lọ́dún kan kí three hundred and sixty five days jẹ àwọn àmì òtó di ẹlòmíì òtí tó kú ọlọ́wọ́ àjọ ní gómìnà láàrin wọn oríwo ló tó yùn tí gbogbo ọmọ tí wọ́n ṣe súnà rẹ̀ bí wọ́n ti jọ ṣe tiwa yìí náà ìwọ wá dà pé wò láàrin wa ó kọrin tọ́lọ̀ ń sọ ohun tó dúpẹ́ tó tún fẹ́ so kó lè. ọlọ́pẹ́ ọlẹ́yìn àṣírí fásì jẹ́yìn àwọn tí a máa sí rí ó àwọn ẹjẹ́ kókó ọbàjẹ́ kò sí tí wọ́n sacrifice tí ọba ti ṣe gbámú tí òbò kọ wọn jẹ́ wọ́n sọ lẹ́nu ó kọ yẹn ló jẹ́ àwọn bàbá wa láyà níbẹ̀rẹ̀ ayé wọn jẹ́ fi láàánú kàwé dáa kọ́ wá délé àfa àzàgòdò wọ́n ní ọ̀sẹ́ni tí ń kéwú bẹ́ẹ̀ máa bẹ́ẹ̀ bí yín ní ọ̀bà máa pa yín kọ́ máa pa yín ẹ máa sọ yìí tán ni a máa sọ yìí. ìbẹ̀rù orúkọ ló yẹ kójọ ìlójú gbogbo àwọn táwa ṣàdánwò yìí nìsín kí nǹkan retí mẹ́bí wọ́n ti wọ́n ní ìwọ̀lẹ̀ eléyìí ìwọ lọ́jẹ̀ ìwọ lọ́jẹ̀ ìwọ lọ́lẹ̀ eléyìí èyí jẹ́ lọ́jẹ̀ gé ìbẹ̀rẹ̀ rẹ̀ ọ̀yọ́ síbìtì ó tún wá ń tọwọ́ bàbọ̀ alápò òun jalè ó sọ pé àmọye orí ọlọ́run a sì mà bí wọ́n ti dúpẹ́ rẹ̀ ọba tó dán léèyàn òní khalaqal insan wa allamahul bayan ọlọ́run ni mo dá ọmọ nìyàn tán mo tún wá kọ́ bí ó ti ṣàlàyé tó bá kàn lọ́rọ̀ orí ọlọ́run ni mìíní amíláàrík nínú orí ọlọ́run tá ẹ máa dúpẹ́ sí tẹ̀sí hírùl káùn ẹ wo nísìn gbogbo wa ti dákẹ́ nísìn ọba ló ké sí wa. gómìnà Òkèsíwà ẹ̀yin náà òjò kó mọ́láṣí kẹran tí nìsí òjò tí rọ láti last week nìsí òjò jẹ́jẹ́ nírọ̀ bẹ́ẹ̀ ti ṣe wọ̀ nírọ̀ lẹ́ ń wọlé nírọ̀ lẹ́ ń wọlé ìjọba wa jápá mẹ́wàá bẹ̀rẹ̀ sí rojọ́ ọlọ́run bíi pé ẹjẹ́ ń gbèsè kọ́mọ̀jà ìgbà tí ń ṣe dáadáa ní ìṣiṣẹ́ ẹran ti sàlẹ̀ kọ́lẹ̀ lómi ò tiẹ̀ ká kóore òjò yìí tó bẹ̀rẹ̀ bíi tàná. tí ẹ̀ ti wá sọ ọ́ di iṣẹ́ ojoojúmọ́ ni wọ́n rọ̀ nísì. tó yẹ pé ńgbà tó bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ bí wọn náà bá rí i tó sú àyà ló sì tún lágara bí ọ̀já lè rẹ yọjà tẹ̀bí rẹ̀ ó sì wá ká kú ó àwa rí bí oore mọ́ anábìíní téèyàn bá tíráàmù kó dé kó ṣe wàlímà àwọn èèyàn rò pé nǹkan tó tóbi ni. wọn gà torí pé ó travel ló tún wá ké sáwọn fámìlì ké ẹjọ wa jẹ mo darí èkó lánàá sẹ́ni pé ọmọ òpè à sọ́rí èkó ọhún bọ̀ ọ̀bá ríbi darí gbogbo òlu ní òpè ilé wá jẹ sàrà. tó fi mọ̀ pé ojú tá a fi ń wori ọlọ́run kọlù tá a bá farabalẹ̀ wori ọlọ́run èyí ó bízì lérí ọpẹ́ ju bẹ́ẹ̀ sì ni kẹ́dọ̀ máa dúpẹ́ ní òbí gbogbo rẹ̀. torí pé àgbà làyín zakarítún kí ló ń dààmú ara rẹ sí ọlọ́run ní ọ̀ràn yẹn ní fèmí tó o bá fi lè mọ̀ pé ni mo sọ̀rọ̀ kan fún ọ oore yóò lè kun ni ni ó búra ni làyín zakarítún láàbí dẹ̀nàkù ó ní mo búra rẹ ni tó o bá fi lè máa lóore o bó ti wò ó kéré tó tó o sì dúpẹ́ rẹ̀ yóò lè kun ni wàlà ìǹkàfàtún ìnà àbábì lẹ́ṣẹ̀dẹ̀dù àwọn ọ̀rẹ́ ọlọ́run ọba àfojú kéré rẹ̀ dákun wọ́n yóò alẹ́ yẹn mọ kéwú ọ̀rọ̀ kéwú làwọn ń ni ẹ̀yin nísì ẹ̀yin ti ra ti kíni sẹ́yìn wa lóore tá a yàn mélòó gbogbo ibùdó àwọn sí àwọn ti rè tí ti wọn ò kò sí ètí wọn da rọ́bà bò tá a rí ràfà àlòkù èbó táwọn ń dúpẹ́ gbogbo àwọn èèyàn sí tó wáyé lérí àwọn tó bóyá pẹ́ ní ibi ìṣìlò òun náà òun náà bẹnu òun náà bóun ti yé lérí ibú lòun náà gbẹ̀sẹ̀ torí òun lé wọn láré bá a ti jòkó náà lẹ́rú ọlọ́run kan gbélé wa kì í sanwó tábà wọn dílà fàìdájì lórí kó kalẹ̀ kan yóò sì máa parọ́ máa yóò kúrẹ̀ pé bá a ti jòkó náà ní wọn kàn gbé wa wọn ni a máa fi ṣe náà ìyá àgbà kódà wa tá a wàá sùn tá a bù kàtà rẹ ọmọ kí wò tó mọ nǹkan kan sin lọ́hùn èyí ti jẹ́ àmà dírẹ́sì tiẹ̀ tí wọ́n mọ tiwa ibi tí ó ti ti bàbá ẹnu pé bẹ́ẹ̀ bá bàbá dalẹ̀ ẹ̀ yọjú sí mi àwọn kankan bẹ́ẹ̀ ta fẹ́ fún yín hmm. nǹkan burúkú tó lò tó fi lọ tó fi lọ sí láre sítù kọ́ lọ mọ́ ìtí wọn fi rọ́bà yà tẹ́gẹ́ èyí jẹ́rẹ̀ tẹ́ bọ́ ọ̀fọ̀ ní ní kinní náà lórí gbédè lọ fi á ní kémi ó tún sọ lọ́hùn lẹ̀ kálukú owó iye ọlọ orí ń bẹ níjọ́ tí wọ́n ń sepò kí níléèwé tó wọn ọ̀mọ́ àìmọye ebú ni wọ́n ń bú ilé wọn. àsìkò rẹ ní èdè ẹlẹ́kàá ẹ má ṣírí làákìmà bá a ti máa mọ́mú tànàbí wà náà làwọn àtìlẹ̀ yìí náà bẹ́yà bá ń pè tó nílà káyì ọbẹ̀ ó ní gbogbo ṣe nájà ó ní àkàrà tí a sì wá ná àkàrà ayé inú agbada kan náà láti dín ó ní kálukú ni ti po tiẹ̀ sí lọ́wọ́ ni ó lẹ́ni tí máa ń dín tiẹ̀ agbada kó àwọn yòókù nítorí ìjọ wọn bá dé tiwọn náà kó lè bòun náà kó lè jẹ gbígbóná dọjọ́ alẹ́ ni tani ò ní ní tiẹ̀ bó ti wò ó kéré tó ẹni kò sẹ́ni tí ò ní lọ́jọ́ ti ẹnu ayé yìí lọ́ndà mọ ara rẹ̀ sí kí ló ń fi tinú ara rẹ̀ wí tó bá rí báwọn rúùkù sukuri alqalb tàbá ibadallah ẹ̀yẹrú sí ọlọ́ sukuru ẹlẹ́ẹ̀kejì òun sukuru nizam ká wọn dákọ̀ lọ subhanallah walhamdulilayi wala ilaha illallah ọ̀pẹ́nu wakulu kawla sẹ́dídà ká máa sọ̀rọ̀ rẹ jáde lẹ́nu àwọn positive language tó ní máa tako ọlọ́run tó ní máa fi ọ̀rọ̀ ẹnu rẹ ọ̀rọ̀ ẹlòmíì ló kó báwọn èèyàn rú ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kọ́ ọ̀rọ̀ ọpẹ́ kọ̀ nígbà tẹ́gbẹ́ rẹ bá àfa ẹ̀já dúpẹ́ fọlọ́run eléyìí náà adájọ́ àṣegbogbo àmọ́ àṣírí ọlọ́run náà níbà tìyín náà ó dé Eh, èmi gbọ́ ọmọ pọ́lọ́ lè bo báyìí sáàjà máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bàbá ti bá lọ́dọ̀ àwọn àgbàlagbà yìí sẹ́ẹ̀mà kí o ẹ̀ńkọ́rẹ́jì rẹ̀ o sì jó mà pọ́lọ́ ló ṣe irú gbólóhùn bẹ́ẹ̀ lọ́lọ́run máa gbọ́ kú bàbá tí wọ́n lọ ká kìlọ̀ fún òun dúpẹ́ nu ojú rẹ tó fi wo nǹkan re tìláwà Qur'an ò ń dúpẹ́ ojú nù ọlọrun ní gbójú ọlọ́ọ̀ rẹ ẹnu fi ń tọrọ mọlẹbí ṣe ẹwọ́ rẹ tó owó tó ń tì bàpò tó mówó jáde tó fi ń lọ àwọn kan nú ò ń nù èyí tó yẹ ká ni pé sùn ìsìndáàmù ní èyí tó burú jù ní ọmọ àforí ọlọ́run béèrè ìyà ni òun àtàgbà àtàfà àtọmọlẹ́yìn àtọba àtìjòyè àti gómìnà gbogbo wa lọpọlọpọ ọgbà orí ọlọ́run la fi béèrè bínú ọlọ́run ló fi jẹ́ pé gbogbo àwọn tọ́lọ́run ètí ìkẹ́ àìkẹ́ ni òjò rí náà yóò sì máa béèrè kọ́lọ́run ọkẹ́hùn náà ni ah salasatu nafar hadisi anabi ni ó ní kàtígórì mẹ́ta làwọn èèyàn nú ayé yìí ó láwọn kan ó tún wọn bí àwọn Abubakar ó ní síbẹ̀síbẹ̀ wọn tó ṣe ríire láyé wọ́n tó ṣe lọ́run ó láwọn kan mẹ́ lámì rìsíkà ọmọláwò rìsíkàn ọlọ́run ọ̀jẹ̀ wọn bá tọrọ sùn dàárọ̀ rí wàláàkì rọ̀zákà ọmọlẹ̀ àkìlà àmọ́ fún wọn ní làákàyà tí àlì gẹ́gẹ́ bí àbí kò lówó tálíkà ni àmọ́ ó ní brain ó dẹ̀ mọ kéwú ó láwọn náà ṣe ríire ńgbà tí wọ́n gbà pẹ̀lú àwọn tọ́lọ̀ ń kẹ́ wọn ò ṣe jura wọn lọ rí ọlọ́run wọn onye eleke tala ni osofoju lam yurzikallahu ilma wa lam yurzikallahu mala olohun obun olowo ko to bo ni la kai iru wa ni wa ma toro ese kale kesi o to de o ni anabi ni eyi alakoko to ni la ri un to si nimo to ba fi la kai atowo re se nkare o ko loni o ko le omo orukan o sanu alaini èyí tó ní mímọ̀ tọ́wọ́ ò rí un òun á gbọ́ pé wọ́n ní aláàjì kìíní ṣe bá gbà á ah, ah, tá a máa sọnù irú dáadáa tó yẹ kéèyàn máa ṣe nu ah, wọ́n lọ́n bá kẹ́mi ni irú ìlú ìyá tèmi náà èmi náà fẹ́ ṣe irú ẹ̀ anábì ní fàálìmọ̀ láwù bí zidiki ni iye tì ọlọ́run dẹ̀ mọ̀ pé bó ti wí bẹ́ẹ̀ lórí inú ọkàn rẹ̀ hamara láwù bí kẹ́tìbí ajìrànjẹsí ilà mísìlùmọ̀ sọ́nà ọlọ́run ní dédé ládàtẹ́ ni ọkọ́ mọ́sáàsì tán tí wọ́n ń sí lónìí gbà ẹ bá ń kọ́ fẹ́rù mi léde rè yìí. àmì tí mo ní olówó tí ò tún nílà ká yìí bọ́ọ̀ bá sí Facebook rẹ̀ tó bá rí ilé àpà kan tí ó padà tọrọ owó kẹ́yìn ayé rẹ̀ tí wọ́n á ń gbé bọ́ọ̀lù bọ́ọ̀lù fún olórin yóò wá ní ọlọ́run o tí máa lọ rí owó àwa yìí máa ṣe fàájì fa alimallahu bizidki anabi níbo ti wí ní abẹ́ dẹ́wò aláìní tí ó ṣe nù ọlọ́run níṣẹ́ rí kàtà tí ń gbẹ̀sẹ̀ lọ́wọ́ yìí ẹ̀sẹ̀ kan náà ni ẹ máa kọ fún àwọn torí ọ̀rọ̀ maulana làkàlẹ̀ amdu maulana ọba mi lọ́pẹ́ ní gbogbo ìṣẹ́jú ìṣẹ́jú lérí oore rẹ tèmi go rí tíwọ́ lọ mọ́ wa min jumlatin ni'am qawli lakal hamd ní gbogbo oore ọlọ́run bẹ́ẹ̀ bá dà pọ̀ tá a dà tẹ̀lé ara pọ̀ mọ́tọ́mọ́ mọ́tìyàwó mọ́tìṣẹ́ máa yé gbígbé mírì nǹkan ṣe àti wíwá ayé kún ọmọ pa wá a rí i pé orí ọlọ́run pọ̀ ọpẹ́ náà sì ló lè gbé gbogbo ẹ̀ tán torí pé ìzàkáàna ṣúkúrì ni'matullahi ni'matan mi n bá tiẹ̀ ní mo fẹ́ dúpẹ́ orí ọlọ́run dúdú pé òun gan náà oore náà ló tún jẹ́ ládọ̀ ọlọ́run tó fi mọ̀ mí torí pé aláàláhù fi mísìlì ààyè dìbò ṣùkùrù bọ́lá bá kọ̀yà bá àti dúpẹ́ bọ́ ọba tó rọ́pẹ́ dàgàn ó ti tún jẹ gbèsè ọpẹ́ mi torí pé fàkẹ́ ìfàbùlùgù ṣùk ìlà àbífọ̀dìlì gbogbo ẹni ẹ bá rí tí ń rọ́pẹ́ ọlọ́run dá àánú ọlọrun ló tún ṣáájú fún tọ̀hún o torí báyìí gbọ́ fẹ́ fi tán ni òun náà ni òní kọ́ bó ti rọ́pẹ́ ọ̀hún dà wàyí ń tọ́ láti lẹ ahmad wọn tẹ́ sàlẹ̀ umar gbọ́dọ̀ ayé ti wò ó pẹ́ tó bí ayé sì wò ó gbàyàn tó bọ́lọ́wọ́n ọba ní kọ́ bí ó ti rọ́pẹ́ dà kò ní rí i dá ọlọ́run àlè ìmúnà ṣùkúra kọ́ wa bá àti dúpẹ́ kọ́ wa bá àti dúpẹ́ kọ́ wa bá àti dúpẹ́ anabi daud alehi salatu wasalam níjọ́ kan ó ń sọ báyìí níbi ọ̀rọ̀ rẹ̀ ó ní ya Rabb ọlọ́run kéfà ashkuruka káàtì sọ pé mo fẹ́ dúpẹ́ ó ṣe ó tún wá fún mi lọ́nà tí jẹun tí fi máa jẹ́ àbíyì táràlú ò ní pé dáúdà ti kó owó mi wọ́n bẹ́ẹ̀ dẹ̀ lọ pẹ́ ìdán bó bá tún kọ́ mi tí mo tún rí idú náà oore kan tún leléyìí náà tó ti lékún mislu tefstor jibomi ni shukran jẹ̀dídà tó yẹ kí n torí ẹ̀ dúpẹ́ tuntun fàkọ́là kí lọ́lọ́run wá wí fún dáúdà ó ní ìzá àrọ́fta dálíkà ya Daud tó yẹ pé o mọ̀ bẹ́ẹ̀ tó tọ́ pé o ò lè rọ́pẹ́ dábì ìbá kọ́ ọ àmọ́ wù ọ́ kó o dúpẹ́ ọ̀hún fàkọ́dí ṣàkárìtà ní èmi gán ti yọ́nú sí o ti dúpẹ́ ọ̀hún anabi musa aleyhi salatu wasalam ó ní ọlọ́run alapta adam yedik ọwọ́ rẹ̀ ló fi dáadáa mà waskanta jannatak ó sì fún lájẹ́nà tí ó máa gbé wà fọ́ọ̀kà adam adam tún sọ wà rẹ̀ tàbí jannati ó sì tún mú jáde nú àjẹ́nà súnmọ́ tábà àlẹ́ ó tún wá fèrè jìn ó sì tún ní ó padà sínú àlìjẹ́nà kífà yẹ́sùkúrò ádámà àwùlà ìníà bó o ní ádámù ó ti rọpẹ́ yìí dátó ọlọ́run ọpẹ́ yìí pọ̀ ọlọ́run ní ya Musa làkọ́lá ádámù alhamdulilá tí ádámù bá sọ pé alhamdulilá làkàfáàní wà ní òtítà máa fi dúnìá wà máa fi yà tí máa fún un láyé àti gbogbo ní mẹ́lá ayé tó bá jẹ́ alhamdulilá ó ti tó èmi kúl alhamdulilá kúl alhamdulilá alhamdulilá yàrá níma. الحمد لله على نعمة ظاهرا وباطنا لك الشكر يا رب أقول قولي هذا استغفر الله لي ولكم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبي وأما المبعوث رحمة للعالمين وعلى آله الطيبين وصحابه المباركين adúpẹ́ fún ọlọ́run ibi tí ń parí youtube tó mi ni pé bọ́kàn rẹ bá dá ma máa sọ̀rọ̀ jáde lẹ́nu káyórí pò ń dúpẹ́ o ìmọ̀ gbé ọ̀rọ̀ rẹ jáde òun ni máa jẹ́ kí àtibọ̀tán yàn dá lọ́dọ̀ àwọn èèyàn wọ́n jẹ́rìí rẹ̀ lọ́dọ̀ ọlọ́run wọ́n ó sì ọlọ́run kan tó ni ó sì gbọ́ lẹ́rú iṣẹ́ rẹ̀ láì rọ́rọ̀ rẹ̀ lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ ọgbà ni ìyọrí síbi rẹ̀ àgbẹ̀ méjì wọ́n jọ pa àlàpọ̀ lóko wọn ọ̀kan náà àwọn àgbẹ̀ kejì wá lọlé àgbẹ̀ tọ̀hún ti lọlé èyí ń pẹ́ lóko wọn lọ ó wá rí oko àgbẹ̀ kejì àfọkànsí rẹ̀ ni pé ẹni tó lóko yìí ti lọlé ó wá rí iṣẹ́ rẹ̀ pé ń tanjọ́ mi ìmọ̀ ń ta jáde nínú ebè ẹnu tẹ́ ṣe ni pé kàn fọkọ́ bu yèpẹ̀ ẹ fi kọ́ba rẹ̀ ó wá rí alákọ̀ọ́kọ́ tó ta jáde à ọba fi ọkọ́ ó fi bu yèpẹ̀ ó bò ó tún wẹ̀ gbéga àgbẹ̀ wa ni à ọkùnrin yóò sì máa ṣe fi pàgbẹ̀ gidi lò ní gbogbo oṣù ta bóde bíi méjì yìí ẹlòmíì dé ara rẹ̀ ọ̀balẹ̀ báyìí láàka ìsìlá pè é ni ọba buyè pé ó fi bù ú ẹ dákun ó ṣiṣẹ́ eré àmọ́rọ̀ rí ọ jáde lẹ́nu rẹ̀ afẹ́gbẹ̀ tó lóko ń bẹ nu arọ́rọ́ tó ń sinmi ọ wá lẹ́nu rẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n nínú gba aṣọ tí ń bẹ nu gbà yìí wọ́n náà kọ́ bá fi yèpẹ̀ bó wọn kò síbẹ̀ tí wọ́n lé lánìyàn rẹ̀ tó ẹni ọba sọre sí ọ̀rọ̀ rẹ̀ ni ọmọ sọ́pa rẹ̀ ètò báyé ọ̀pọ̀lọpọ̀ wa lọ́rọ̀ ẹnu àgàgà wa àlùtẹ̀mí ti wáyìí wọn á rí ọ̀rọ̀ sísọ bíi fáàrí ẹ̀kí ni òun lọ́lá ni olówó sọlá àṣírí ẹ̀ lówó ẹsẹ̀ tọ́lọ̀ ń jẹ́ ti òtú ẹja máa sọ̀rọ̀ rẹ bí ọba ti rí kódà béèyàn bá gbọ̀ sí wa kódà béèyàn bá mẹ̀tọ́ náà ẹ fọ̀rọ̀ rẹ̀ mọ ọlọ́run ọ̀rọ̀ rẹ ní ọjọ́ máa jáde lẹ́nu rẹ tó ọba ti máa dúpẹ́ tó sì máa wù ọpẹ́ gbogbo orí tọ́lọ́run bá ṣe fáláì dúpẹ́ ọ̀yà ni o. ọba tó ní ń bọ̀ wá gbà ìgbà tí ó sì gba ẹ̀mí ọ̀mọ́ ògìgì ni ọ̀bọ̀ sí ọlọ́mọgbòrè lọ́rọ̀ wa aqulu qawli hadha astaghfirullaha li wa lakum rabbana taqabbal minna innaka antas samiul alim wa tub alayna ya mawlana innaka antat tawwabur rahim ووفقنا إلى الحق وإلى طريق مستقيم يا ربي ثبت أقدامنا وانصرنا على القوم الكافرين شتت باسمك صمد العالي وأكفنا شر العاملين وقومنا بالعفو سبيل وبالبر والمصالين اللهم علمنا شكرا اللهم علمنا شكرا اللهم علمنا شكرا اقول قول هذا قوموا الى صلاتي يا أمخر